ọwọ́ lọ́nà nìkan lọ́wọ́ kò sí lọ́wọ́ ń tọ́lọ̀ ń dá nítorí adẹ́dá ọ̀kan náà ni gbogbo tó kù lẹ́yìn adẹ́dá níta dá ni wọ́n máa jẹ́ eléyìí ti tó fún wa láti mọ̀ pé kò sẹ́ni tá a dúró tì tá a máa wá sọ pẹ̀lú ẹ̀ tá a máa fara tì lẹ́yìn ọlọ́run ìkẹ́ ọlọ́run àtọ́lọ́lọ́run kọ́ bá nàbì sallallahu alaihi tó sàlàyé àṣírí ayé fún wa ìpínlẹ̀ ayé aburú wà ń bẹ léyìí tí ò ṣe é sá fún kéèyàn ó sì wá dúó tọ lọ́hún kó dì mọ́ lọ́hún òun náà ní solúsàn lérí aburú tó nílé ayé ìkẹ́ ọlọ́run bá nábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ìyàwó ẹ̀ àtàwọn ẹni rẹ àti gbogbo àwọn sálàfù sálẹ̀ kọ́lọ̀ mọ́sẹ̀ ṣàwánà lọ́kàn nínú àwọn ẹni rẹ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa a ń jẹ́rìí pé kò sẹ́ni tí a sìn la ma'buda bi haqqin illa tó sì lẹ́tọ̀ sí kásìn lẹ́yìn ọlọ́run a sì ń jẹ́rìí pé anábùwà Muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni èyí tí yọ́ ma jẹ́ kókó táàfi bára wa sọ̀rọ̀ lẹ́ni òun náà ni al-isti'adhatu ibadatun al protection ìwá ìsọ níbi aburú ayé àtàbúrú sàárè àtàbúrú jọ́ alìkìyàmà ẹ̀sìn ni ẹnìkan náà làá sì fún ní ìjọsìn náà òun náà ni ọlọ́run ọba wọn. agbèlè ayé agbénu sáré ọlọ́run gbé adìdí yọ alikiyama ní òhò gbogbo wa a péjọ sí ardul mahshar eré ilẹ̀ ńlá kan tó fẹ̀ tó funfun ju iyọ̀ lọ ọlọ́run gbé gbogbo tó dá yóò gbé wọn dìde gbogbo wa wà ní òhò. Ama máa wá wàsọ níbi jahannama pípẹ́ kọ́lọ̀ mọ́jà wọ̀ náà torí tẹ́yìn bá ti kú lórí fídì yẹn imma wa imma ilan nar nínú kọ́mọ aljanna àbí kọ́mọ lọ́nu náà ọlọ́wọ́n bá wà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alistaada ìmọ̀ wàsọ táǹpé ní protection pẹ̀lú ọlọ́run ọba aláàníkan ló gbọ́dọ̀ jẹun níbi aburú tá a láàdá ibẹ̀ láti ma fọlọ́run ọba wá sọ torí ẹnìkan kan ọ̀dá aburú wà fún ọlọ́run ọba wa ní tó fẹ́ ṣe wá ń sùn táwọn tá ń sá fún yẹn àásó rẹ̀ ń bẹ lọ́wọ́ ọlọ́run ìdarí rẹ̀ ń bẹ lọ́wọ́ ọlọ́run nínú tó dàrú ńlẹ̀ yorùbá lè ní tí ò lójútu òun náà ní protection ìṣọ́ra ìṣọ́ra kọ́ ṣọ́ra rẹ̀ pẹ̀lú ìdìmọ́lọ́n ọ̀ràn yẹn ni fún ọ àdúnìyà mamloa ilé ayé kún kẹ́kẹ́ fún àwọn aburú gbogbo tí ma ń sèyàn nọ́mà nílé ayé yẹn nígbà míì ìyẹn máa ń jẹ́ aburú tọ́tọ̀dọ̀ ṣètọ́n wá inú máa ń rùn yàn nọ́mà. No àwọn ọ̀run kan bẹ tọ́jẹ́ pé àwọn àlìjànú ni ọ̀nà wọn wà ń bẹ̀ tọ́wọ́ bá sì sádọ̀ ọlọ́run ọba kò sóògùn tó lè lò tínú oorun náà lọ bẹ́ẹ̀ ni eré fífọ́ nọ́mà wà eré fífọ́ nọ́mà táwọn pẹ́ eré fọ́ yàn bọ́lá bẹ́ẹ̀ bá sùn gbà mí eré fífọ́ sì lọ oorun lásán eré fífọ́ ọlọ́jọ́ pípẹ́ mi wà tọ́jẹ́ pé kò sí tọ́fà tó ju aburú ṣetán lọ nígbà míì ilé má rọrùn sùn nọ́mà nígbà al-araq ni wọ́n ń pè nígbà míì ìmọ̀ràn oṣù míì ma bá ṣe ma níbàtà pẹ̀lú shaitan kéèyàn mọ̀rọ̀ ọmọ bí ń gbà míì ìmọ̀ bẹnu kádàrà ọlọ́run àti èyí tí shaitan ọlọ́run kò sí ti ń di lọ́wọ́ nígbà míì sì ni yóò ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn àdìjànú burúkú àwọn ni wọ́n wà ń bẹ̀ tó pé àfi kí ọ sáde ọlọ́run kọ́lọ́run lé wọn kú àyà ń gbà míì normal bí mọ́tò bá ń bọ̀ tọ́kadà ń bọ̀ tọ́jọ́ síyàn lógìgì àyàyàn máa ń já nọ́mà nígbà míì gbogbo àlàyàrá máa já àtọ̀sán àtọ̀rú ọ̀dáwà àwọn èèyàn wà pẹ̀lú rẹ̀ ó lè níbàtán pẹ̀lú ṣaitan àti gbogbo àwọn nǹkan míì tí a lè mẹ́nubà kì wá sí ilé ayé yìí nìkan náà ni aburú wà nù sáré aburú tó wà nù sáré ó náà ni ìyá ọlọ́run láti máa ń sáde ọlọ́run Allahumma inni a'udhu jahannam tabaka táyátán ọlọ́run mọ́sádìọ́ bí ìyá jahannam min azabil qabr mọ́sádì wọ́lọ́wọ́ bá níbi ìyá sáré níjọ́ alkiyama ní ardul mahshar ibi tí gbogbo wa tá péjọ sí yẹn tí mo sọ lẹ́ẹ̀kan a máa sáàdì ọlọ́run bẹ̀ kọ́lọ́run ọba kọ́mọ́ fi wá sí inú náà rẹ̀ a máa wá bẹ̀ kó fi wá sínú àlìjánná mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tá a fẹ́ discourse lọ́sàn lórí khutba ọ̀rọ̀ tí ọ̀yọ́ gbogbo àwọn ìmáàmù lẹ́nu àtàwọn alfa àtàwọn muallim àtàwọn tí wọ́n jíṣẹ́ ọlọ́run àtàlájì àtàlájà àti brother àti sister ẹjẹ́ àlọ́lẹ́ mà ipe ọlọ́run ọba làmọ́lẹ̀ ipe aburú wà nílé ayé qala Allahu ta'ala ibi ọlọ́run ti sọ bẹ́ẹ̀ sórí àti gbogbo wa mọ́ náà ọlọ́run ọba ní kúl ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní bismillahir rahmanir rahim kúl sọ pé ìrẹ́ ànábì a'udhu yìí máa wá sọ bi rabbil falaq pẹ̀lú ọlọ́run ọba ọba tó ní àṣùbà min sharri ma khalaq níbi aburú tí ọlọ́run ọba náà dá wa min sharri ghasikin idha waqab yìí máa wá sọ níbi aburú ooru nígbà lè bá sùn gbogbo sọ ẹ̀bù pátá èyí tá a fojú àti èyí tá a lè fojú a máa ṣẹlẹ̀ lóru wa min sharri nafathati fil uqad máa sọ pé ìyẹn máa wá sọ ta lọ́lọ́run sọ fún anabuwa Muhammad sallallahu alaihi wa sallam bí anabi ṣe tó àṣì ọ̀ràn yẹn ni kó ní òkun sádọ̀ ọlọ́run kábúrò mọ́ bá ṣe ká tó wá pé àwa dáa tó anabuwa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ipò tó bá wà láyé nígbà tó ti tó anabi yẹn bá anabi ṣe máa ń sádìí ọlọ́run níbi aburú ìwọ náà gbọ́dọ̀ máa sádìí ọlọ́run níbi aburú kábúrò mọ́ ṣe ọ́ ọlọ́run ní wa min sharri nafathati fil uqad máa ṣáàbì mí níbi aburú àwọn sahirat àwọn obìnrin ológun tí wọ́n máa ń fi àtẹ́gùn fil uqad síbi nǹkan tí wọ́n bá dé ó lè jẹ́ okùn ó lè jẹ́ igi nǹkan tí wọ́n bá dé ó lè dàbí ìpàró kẹ́nìkan máa wá ya nìkan máa gbé mọ́kà yàtọ̀ sí Nàìjíríà ibẹ̀ ni gbogbo ibẹ̀ lọ́mọ́ o ọ̀dọ̀ wọn bí tí ń bí ìtawà fi yanjú ẹniyẹ o ogun la fi pàdé ogun o ṣé àyà yìí maka ló ti sọ yàní nàìjíríà ló ti sọ kalẹ̀ àyà bọ̀lá ń kà yìí àyà tó sọ kalẹ̀ ní maka ọlọ́ni wọn mi sọ́ọ́dì náà fa ọkọ̀ àwọn obìnrin kan bẹ tọ́jẹ́ pé iṣẹ́ ogun làwọn máa ń ṣe sahiratin ológun ni wọ́n kìlọ̀ ọkọ̀ wọ́n sì máa fàtẹ́gùn sí tí wọ́n bá dé wọ́n mi sọ́ọ́dì hasidin ìdá hasidin ìrìn ànábì sádìmí níbi aburú àwọn tí wọ́n máa ń wo oore tí wọ́n ó sì máa ro èrò kóore wọn bàjẹ́ tẹ́ ẹ̀ bá sì sáde mí níbi aburú wọn dé oore náà ó sì bàjẹ́ ẹlẹ́ka tafsir suratu al-falaq kálíka tafsir suratu nas tó sì jẹ́ pé dandan ni ká máa wálé kéwù dandan ni ká máa tẹ̀síwájú lọ́dọ̀ àwọn àfáà súnà lọ́dọ̀ àwọn àfóò ní mímọ̀ torí tí ọba ti sí mímọ̀ e, ilé ayé yóò le láti gbé ọ̀run náà sì le láti padà sí. aya ta kàkalẹ̀ yìí fẹ́ni tí ọba àgbọ́yé kí là ń gbọ́yé ń bẹ̀ àwọn aya yìí à ń gbọ́yé pé aburú ń bẹ ilé ayé ìdí ń bẹ èpè ń bẹ àṣàsí ń bẹ àránsí ń bẹ ṣègìdí ń bẹ Isi máa múyàn ẹni bá ní ò múyàn ó pàlù kùránì nírọ́ ẹni bá pàlù kùránì nírọ́ kò lè jẹ́ mùsùlùmí mọ́ àmọ́ tí ń bẹnu ayà yìí òun náà ni pé àkólé àwọ́dù bí bí bí bí bìrọ́ bì tèmi wá sọ èmi ní ọbẹ̀ kí n sọ mọ́ nǹkan mi wá sọ mọ́ nítọ́wà nínú súra yẹn ni ọ wà yìí sì máa múyàn èṣù máa mú yàn èṣù ọlọ́run bá tó sọ́nà àyà mi inú sọ́rọ̀ mi kò lè àwọn òdòbẹ̀rọ̀ bí nas rí anábì sọ pé ọwá ìṣọ́ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ikú ọwá ìṣọ́ bẹ̀rọ̀ bí nas pẹ̀lú ọlọ́run ọba àwọn èèyàn maliki nas olùkápá àwọn èèyàn ilahi nas ọba gbogbo èèyàn min sharri lè wọ̀sùwàs níbi aburú wọ̀sùwàs ta jẹ́ wọ̀sùwàs jama' shaitan níbi aburú shaitan alikhannas èyí tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń fi ìrántí ọlọ́run ọba àti súrà ti ń ka yín tẹ́ ẹ bá ti ń ka ní gbogbo alikhannas shaitan náà ẹ sì máa pín nípa ìtumọ̀ alikhannas yẹn ẹ máa pín nípa ipa rẹ̀ ò ní ka yín tẹ́ ẹ bá rántí ọlọ́run torí khannas ni ipa rẹ̀ máa pín tí ń bá ń gbọ́ ọ̀ràn ti ọlọ́run alẹ́dẹ̀ yìí wá síbi sọfí sùdúrì nas alihanasi òun ní máa ń so àwọn èrò kérò síyàn nínú ẹ̀mí tíyàwó sì jí báyìí tí ó jì bu ọkọ ẹ̀ ládàá kí ló dé olóhùn lálàá ni kí ló ṣẹlẹ̀ olófẹ́ pa wọn òun wá ní kó wọn pa kó tó pa wọn iṣẹ́ ṣetán ni téèyàn ó jí tí ò ní kíyà ìmọ̀ àti bàbá ẹ̀ kí ni wọ́n ṣe alóhùn lálàá rí wọn ta ló gbàlá wa ṣetán ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ààyà méjèèjì yìí ọlọ́wọ́n bá ń dín yé wa pé èṣù ń bẹ alẹ́tì ìwọ́sùwẹ̀sù fi sùdúrì náà òun ni wọ́n máa kó ròyìnrò yìí burúkú sí ọlẹ́mìí mọ̀ yá rẹ̀ tẹ́jọ́ ń ṣòwò yóò sì máa sọ fún ọ pé sọ́ra fún ọ yóò padà lọ ń jìbìtì ó sì pé padà pé ọ̀rẹ́ intervention náà ní máa kí ló ọ̀rẹ́ ó ní mo tún tún rò náà ó sì tún rò lóòótọ́ náà ta ló wá gbèrò yẹn wá alladhi yuwaswisu fi suduri nnas minal jinnati wan nas ọlọ́wọ́n bá ní aburú yìí ìmọ̀ ń wáyé látọ̀dọ̀ àwọn àlìjànú jìnnà wan nas àtọ́mọ èèyàn ọ gbọ́dọ̀ ló forty years fifty years nínú Islam kọ́ mọ́mọ́ tó ma burabi falaki àti burabi nas kúlọ̀ àwọn sọ̀rọ̀ bẹ̀rẹ̀ falaki kúlọ̀ àwọn sọ̀rọ̀ bẹ̀rẹ̀ nas ẹjá máa kí ó jẹmọ́ ẹ̀dàkù ọlọ́run ní kánẹ́bí ó béèrè àlékún kankan lọ́dọ̀ òun bí ìbá jẹ́ àlékún kẹ́ni wọ́n kó rọ́pì sí ni ní ẹ̀yìnbá nínú tí ṣetán fi máa ń kápá àyàn òní kéèyàn máa ní àkólé kan lérí ìmọ̀ lọ́dẹ tẹ́tírà kí ó lọ́dọ̀ àwọn afẹ́sì ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wa ìwọ́sífisù fi sùdúrì nas yọọ ma pè ọ́ lọ síbi kọ́ tẹ̀lé tọ́wọ́sì tẹ̀lé ní mọ́ lọ́bì parun kọ́lọ́mọ́sà sọ níbẹ̀ ẹ̀yọ́ wa pé aburú wà ẹ̀kọ́ kejì tá ni pé ọ̀pọ̀lọpọ̀ aburú ọwọ́ àlìjànú àtẹ̀yàn ní ti máa ṣe kíní ní ti máa min alijinna alijannu wa nas àtọ́mẹ̀yàn àfi àsìkò yìí bẹ̀rẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kò síbi tá a ti máa rá sọ́jà máa ọlọ́wọ́ bá ní kán lọ́ba tí ma sọ́yàn kọlọmọ́sẹ̀ ìdáàbò bẹ̀ ní kọ̀kan wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta tààtún kọ́nù àyà yìí òun náà ni pé ẹni tí máa dáàbò bò yẹn tá a máa wá protection pẹ̀lú ẹ̀ ẹnìkan náà ni òun náà ló ní bi rabbil falaki bi rabbin nas òun náà ni Allah gbogbo nǹkan míì tó bá fi ń ṣe protection tó bá ti yàtọ̀ sí Allah ipa ọ̀tá tó ń sá fún ni ó ti ká ọ àpẹẹrẹ pé ipa ọ̀tá ti ká ọ òun náà ni ìmáa fi nǹkan míì ṣe protection yàtọ̀ sí ọlọ́run ọba wa ẹjá lọ lè túlé wa ẹjá lọ lè wo kọ̀rọ̀ wa ẹjá lọ lè wo àpò wa ẹjẹ́ àwọ̀ òdì wa ẹjẹ́ àwọ̀ ọrùn wa ẹjẹ́ àwọ̀ àbáwọlé ilé wa ẹjẹ́ àwọ̀ yàrá wa kí la fi kọ́ kí la rì mọ́lẹ̀ kọ́lọ́mọsíwálé rẹ̀ kọ́lọ́mọsíwálé rẹ̀ bò ọlá agbára ọlọ́run ọba wa àṣẹ̀tọ́n ṣẹ̀rí èṣù ó ní rọ̀ èṣù ahli shururi kullihim gbogbo àwọn aláburú láyé èṣù lọ̀gá wọn èṣù lọ́gá wọn ọlọ́wọ́n bá ní innahu yarakum huwa ọlọ́wọ́n bá ní òun òun irin yín òun tọ́wọ́ mẹ́yẹn àwọn afẹ́sìn ni wọ́n ó tu wọ́n kọ̀ bí ìlú àtàwọn ọmọ ẹ̀ òun àtàwọn ọmọ ẹ̀ wọ́n rí yín min haythu la tarawnahum àmì ẹ̀yìn ọ̀rá wọn ọlọ́run rí fàá sí àlìjẹ̀nú àti àwọn ọmọ rẹ̀ sẹ́rí tó bá ń bẹ̀rù ayé ayé kọ́ ń bẹ̀rù ṣètọ́ ló sí kíní ìlọ ń bẹ̀rù torí ṣètọ́ ni máa ráyé ń sẹ́ tó bá ń bẹ̀rù ojú ojú kọ́ ń bẹ̀rù ṣètọ́ lọ ń bẹ̀rù torí ṣètọ́ ni máa rójú ń sẹ́ bọ́ọ̀ bá ń bẹ̀rù emèrè emèrè kọ́ ń bẹ̀rù ṣètọ́ lọ ń bẹ̀rù torí ṣètọ́ ni rán emèrè ń sẹ́ ọmọ èsùn gbogbo wọn àwọn àlàáfọ́ wọn ló kọ́ oríṣiríṣi oyé ọmọ èṣù ni ẹ má lájẹ ọmọ èṣù ni ẹ má lẹ́mẹ̀rẹ̀ ọmọ èṣù ni ẹ má ní ayákẹ́là ọmọ èṣù ni ẹni tí ń ṣàṣìyàn ó ti ṣe jàmá tí ń rìn nǹkan máa sàárè òkú ẹni tí ń rìn nǹkan méjì omi ọmọ èṣù ni àwọn àlìjànú ni wọ́n ránṣẹ́ ọ gbọ́dọ̀ wá fàlìjànú pàdé àlìjànú ọlọ́run ọba tó dálìjànú ló fi pàdé àlìjànú ló fi ṣẹ́gun rẹ̀ ajá tí ń gbó àyíwò lógi òṣèré olówó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣé ajá ilọ́ ọmọ bá fa ni àbọ̀ sọ fólówó rẹ̀ pé kó mọ́ jẹ́ ọ̀kan náà àwọn sálàfù lọ́sọ̀ rẹ̀ ó ní ajá àdìgbò lógi ọlọ́run ó ní ṣètọ́ni ó ní ọ̀wá lè kápá ẹ̀ bá nàbí adama bá kápá rẹ̀ ni kò ní mú kó lálẹ́ jẹ́ náà ẹ̀yọ́ mayami à ń bèrè tàzí ìwọ àfà ìwọ ìmáàmù sheikh ọmọ ìyá ó lè kápẹ́ ó dì mọ́ ọlọ́run ọba ni olówó rẹ̀ ló ṣe kí ni lọ́fẹ̀ẹ́jọ́ ẹ̀sùn ọlọ́run bá mi ṣẹ́gun ṣètọ́ wọn àtàwọn ọmọ ẹ̀ o ọlọ́run sì ni mo ti gbọ́ ipa wọn sì ní ká o nígbà tó ti fi mí sọ́ra ayọ́mọ̀ ya mi nínú ẹ̀sìn wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni maami mauludin kò sí ọmọ tuntun tí ó délé ayé tí àrẹ bá ti ń pọ̀ kalẹ̀ lábẹ́ ẹ̀ báyìí إلا نخسأ الشيطان فيستهل صارخا إلا ابن مريم وأمه وأمه anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi kò sí ọmọ tuntun tí wọn bí sílé ayé àfi kí shaitan na khasahu kọ gba gbà yóò san alábàádà báyìí gbà bayasida hila sọrọ ha yóò bá pariwo yẹ́ẹ́ yẹ́ẹ́ yẹ́ẹ́ illa ibn Maryam àfànàbì Isa nìkan ni ṣètọ́nù ọ̀gbá ọmọ Maryam wa um wa ummuhu àti ìyá ẹ̀ Maryam gan fún rẹ̀ àṣetánì ọ̀gbá àwọn méjèèjì yẹn àṣetánì ọ̀gbá wọn. bọ́mọ bá ń sunkún kí ni ń sọ fún wa yẹn gẹ́gẹ́ bí àdìsí yìí ni ti ń sọ ni pé ṣètọ́nù lọ́gbà wọn ó ní òun dé o bó ṣe délé ayé àjọ̀dáyé ni àwàjọ wàágò ní títí tẹ́mi òdìbọ́ lọ́rùn rẹ̀ anabini inna shaitan anabini ẹ̀rí shaitan anabini yẹ́jìlì minabu ni adama majira dami bẹ́jẹ̀ ṣe máa ń yí lára yẹn bẹ́ẹ̀ náà ni àlìjànú ọmọ shaitan lòun náà máa ń káàkiri ara yín afẹnijọba lẹ́jẹ̀ lọ́rùn lókun àṣetán tawí ó ti wá sàdéhùn ó ní kọ́ọ̀lá fàbí ẹ̀zẹ́tíkà ó ní pẹ̀lú títóbi ìwọ ọlọ́run láògùn yánnáhùn àjùmáyín ń sin àwọn ọmọ èèyàn lọ́nà ilà ìbáàdàkà mínú mùlẹ̀mùkùlàṣì àwọn ẹrú rẹ tí wọ́n ọlọ́run ọba là àlẹ̀mùkùlàṣì àkàlàṣọ yókùlẹ́sù mùkùlẹ́sù mùkùlàṣì àlẹ̀mùkùlàṣì àfàwọn ẹrú rẹ tí wọ́n ọlọ́run ọba tọ́ ọba là nìkan nípa mi ò ní ká ṣètọ́n sọ̀rọ̀ méjì mẹ́ alákọ̀ọ́kọ́ ó ní fábí ẹ̀sàtìkà ó ní pẹ̀lú títóbi rẹ̀ nígbà tí ṣètọ́n gan ṣètọ́n làánàtò láàlẹ̀ nígbà tí ó ṣàdúà ó fi títóbi ọlọ́run ọba òṣèré kíni ó fi bẹ ọlọ́run làwa sọ fún ọ pé ọlọ́run ọlá àwọn bàbá ọlọ́run ọlá àwọn ìyá àwọn ṣé wa a ní òfilẹ̀ a ní sáà máa pé kọ́lọ́run ọlá ara rẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ wàhálà èṣù gan fún rẹ̀ ọwọ́ nílà àgá ìbúwọ̀ mùsùlùmí lọ onífàbí ẹ̀ bi izzatika mọ́fọ́lẹ́ nìkan tọrọ mọ́lẹ́yìn ọlá ọlọ́run láì ṣe bẹ́ẹ̀ ojú kan náà lọ́wọ́ ó tún wá ṣẹ̀ ọlọ́run tún wá bínú sọ ẹlẹ́ẹ̀kejì tó sọ ni pé gbogbo wọn nípa àmì ọkà àfàwọn tí wọ ọlọ́run ọba bá kó yọ èṣù kan ti tọ́ wa sọ́nà ibi tá à ń lọ èṣù kan ṣèyí tọ́ǹsẹ̀ làánà tó láhàlẹ̀ ó ti tọ́ wa sọ́nà ibi tó yẹ ká ṣe kí bẹ́ẹ̀ yẹ ká lọ ní tí sọ ni pé ọlọ́run ọba nìkan lè dì mọ́ kó lè là wá kó lọ́wọ́ òun àtàwọn ọmọ Allahu akbar fastaghfirullah innahu huwal ghafurur rahim káwọ́ ọlọ́run ọba lálá foríjì ọlọ́run ọba lọ́ba tí foríjì. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان أيما يا من الناس قد وعد الشيطان بعد لعنة الله عليه عباد الله والاستعاذة هي الاستجارة أي أعوذ بالله أستجير بالله أيما يا من الناس الاستعاذة يواجه كن بأبو الشيطان أتوامر عبادة السنين طبعا أعوذ billah ìtumẹ̀ òun náà ni pé ashtajiru billah mo sá lọ́dọ̀ ọlọ́run nítumọ̀ ashtajiru ọ̀kan náà wà lọ́fà ó ní bíkà ashtajiru ó ní pẹ̀lú ọlọ́run ọba ní fi máa sá kú lọ́dọ̀ ṣaitan ọ̀dọ̀ rẹ ní sásí wọ́n máa ń yujiru síwáàkà ó ní kò sẹ́ni tí gbani lẹ́yìn wọn ọlọ́run ọba lọ́wọ́ ṣaitan afáàyàn sọ̀rọ̀ ó fi jẹ́rìí tọ́lọ́run ọba ti kíní tọ́lọ́run ọba sọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba láàmà lẹ́nu koran ah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tá a bá kéwu súnà tá a ké bó la bá akbar èmi àti àwa wà nù àwọn kan tí wọ́n máa lè gbé ìpèsè sí eréta mẹ́ta tí wọ́n máa sá padà a máa wá wá káàkiri tabarakalladhi biyadihil mulk ọlọ́run ọba ní títóbi Allah biyadihil mulk gbogbo ń tẹ̀ ń wá ọwọ́ ẹ̀ lọ́wọ́ wa huwa ala kulli shay'in qadir ọwọ́ akápa gbogbo ń tọ́da ìtumọ̀ ẹnu jama àmọ́ bá àyà yìí ṣe kílẹ̀ tó yìí àti gbogbo àwọn àyà tí mo sẹ́ni tó fi máa yìí ọlọ́ni wa ìyẹn musasikọ́lọ́hu bidúrì tí ọlọ́run bá bá gbọ́ ọmú pẹ̀lú nira kan fala kashifa lahu illa hu kò sí ẹni tó lè gbà ọ́ lè lé ọ̀ nira yẹn àfọlọ́nà bó ṣe wà ní Kùránì ọlọ́run sọ́nà àyà mi ó ní wa imma yanzaganaka mina shaitan ìwà Muhammad sallallahu alaihi wa sallam tí shaitan bá gbé èròkèrò wá sí ọ lẹ́mìí nazgun fasta'idh billah tètè sádi ọlọ́run innahu sami'u torí ń gbọ́ ntọ́ nsọ alimun ó sì mọ̀ tí ń sọ. báyà yìí kí ni sọ fún wa ń dá wa padà lọ́dọ̀ ọlọ́run gbogbo àti abáni ìfurama ṣètọ́n nínú ẹ̀mí wa àbí ìdààmú ṣètọ́n tó fẹ́ sọ wá nù ìtọ́lọ̀ ni a máa ṣe tó fẹ́ máa mú wa ṣe tọ́ọ̀ bá ti ń ṣe tọ́lọ̀ ni ọ máa ṣe ọ ti kó sọ́wọ́ ṣètọ́n. àti wá kù lọ́wọ́ rẹ̀ ipa rẹ̀ ọ̀ka lọ́lọ́run fi sọ fún ànábì náà pé ìwọ náà fasta'idh billah tètè sáde ọlọ́run kí lọ́wọ́ máa wá wí yẹn nígbà tó bá ti ní fura mà a'udhu billahi mina shaitanir rajim lẹ́yìn èyí tí ń sọ yìí jama eré ìwúlò léyìí tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe lénìí tẹ́ẹ̀rí nǹkan lọ́wọ́ rẹ̀ tẹ́ẹ̀ kí ìmọ̀ sọ́yàn ni o kọ́dà lómi à ní ìmáàmù ló ṣe fún o kìí ṣe gbogbo ìmáàmù ìmáàmù ọlọ́run a ní àyímọ̀tò àrọ̀bàníyún ní mọ̀tàdún aláwọn àyímọ̀ tí wọ́n ń tọ́ wa sójú ọ̀nà ọlọ́run a sì ní àyímọ̀ àlẹ́ àyímọ̀tò àdọ̀lúnà lèmọ́dèlón aláwọn àyímọ̀ tó jẹ́ pé àwọn ti sọnù rẹ́dì wọ́n tún wá ń fa àwọn èèyàn lọ bí ìparun àti àná gbogbo ìmáàmù ti ń bẹ wọn bí kọ́lọ́mọsẹ̀ tó ní kọ̀ọ̀kan wá sí i hada sirata mustaqim ojú ọ̀nà lélẹ́yìn ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá wọ́n wá mọ̀ pé ó ṣe yorùbá ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ ṣe ìṣẹ̀ṣe yorùbá ò ní sí islam wọ́n lè gba islam àwọn opc lọ́ọ́ darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe yorùbá nù àmọ́ tó bá sí islam tó ṣe wá protection ọjà gbogbo tí yorùbá máa ń sọ pé máa ń sọ ni ọjà jùlẹ̀ ọwà dì mọ́ ọlọ́run gẹ́gẹ́ bí àyà tá nǹkan yìí àyà mi tún wà ní quran ọlọ́run bá tún sọ pé wọ́kùr ìwúrà nábì sọ pé rọ́bì a'udhu bika min hamazati shayatin ìwọ ọlọ́run ọba o má ṣàìlàmí níbi ìròyìn ìròyìn ọ̀hún àyà mi tún nìyẹn jẹ̀mọ́ kúl ìrẹ́ anábì sọ pé ọlọ́run là mí níbi ròyìnròyìn ṣèyítọ́n ọfẹ́ lè bá yàwó yàwó sùn ọmọ pé ṣèyítọ́n lọ́rọ̀ọ́sẹ́ ọfẹ́ lọlẹ̀ jalè ọmọ pé ṣèyítọ́n lọ́bíọ́sẹ́ ọfẹ́ lọlẹ̀ dáná ṣèyítọ́n lọ́bíọ́sẹ́ ọ̀n lọlẹ̀ ọtí bó ṣe lọ́hùn àṣetánì ní tì ọ́ bó ṣe jòkó lé ọtí yẹn àṣetánì ló mọ jòkó lẹ́mẹ́ gbogbo ṣe ibú pátá ṣèyítọ́n lọ́wọ́ mi ọlọ́run wà ní ìrànlọ́bì máa sọ pé mi wá sọ pẹ̀lú Allah bíkà mini hamasa ti ṣayati níbi ìròyìnròyìn ṣètò wa àwòdù bíkà èyí wá ń wàṣọ pẹ̀lú wọ ọlọ́run rọ́bì wọ ọlọ́run ọba mi ayé àdúró òní èyí ń wàṣọ ní pẹ̀lú rẹ kí wọ́n má wàá bá èmi o ayé àdúró òní àdọ̀rà ayé àdúró odò ayé yìí ni kílẹ̀ àkókò ó kílẹ̀ àjọ òrùn tó yọ ọlọ́sàn lọ́wọ́ amẹnitẹ́ ọ̀parun kò ní gbọ́ alárò ọmọkà ni wọ́n bá yín sọ́mẹ́wọ́n ẹ̀ bá dé lùwà ń bí ọmọ pàwọn èèyàn bẹ́ mo ní ṣebú òṣìbọ́ lọ́wọ́ láti jọ yìí dojoojúmọ́ náà ni wọ́n ń da ọlá àmójúmọ́ lọ ńlá burúkú ó dìgbà tó bá kù lọ́wọ́ wọn tó fẹ̀yìntì ọlọ́run lóòótọ́ mọ̀ pé àsóǹfìyà jẹrẹ láti jọ yìí ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa àyà pọ̀ àmọ́ torí àsìkò mi ẹ̀jẹ̀ adé àdúrà ẹ̀rí ìwásọ̀ pẹ̀lú ọlọ́run ẹ̀sìn ni kò sí yàtọ̀ láàrin òun àti irun ọlọ́run pàṣẹ ó ní àkímù sọ́lá àbí ẹkírun ó sì pàṣẹ ní kòránì pé ẹ̀sà dì mí ẹ̀fì mi ṣe protection fáwọn aburú tẹ bá rò wá bá yín lọ́sàn àti ní òru kí ni yàtọ̀ láàrin méjèèjì àṣẹ méjèèjì jama kulli ibadiya alladhina amanu yuqimu sọ́lá ọlọ́run bá ní sọ sọ fún wọn yí pé kí wọ́n fèmí ọlọ́run ọba ọba tí ọ dá ṣùgbọ́n kí wọ́n fi sọ́ra min sharri ma khalaq níbi aburú tí mo dá ṣé àtọ̀ láàrin zakat àti Ramadan àti ìmọ̀ wá ìsọ pẹ̀lú ọlọ́run nǹkan kan náà méjèèjì ó sì jẹ́ pé ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa kí Islam tó dé nílẹ̀ Lárúbáwá àwọn àlìjànú ni wọ́n máa ń sá di gbogbo ọṣẹ àti àgbélépọ̀tá gbogbo àwọn nǹkan tí wọ́n náà ń gbé sára ń parọ́ ni gbogbo ẹ̀ pátápátá náà èṣù lọ ń sáàdì kì í sọ lọ́hùn bọ́bájọ́ lọ́hùn ọba ni àdúrà ló ń ṣe o. sẹ́mi pé tá a bá délé ní lọ́sẹ̀ẹ́sìn ìdànkáwò tá a kó kó onulẹ̀ ọ̀pọ̀ gan o fẹ́yìn tọ́lọ̀ bá fẹ́ lò. èyí tá a yọ kó onu ṣọ́ọ̀bù yọ ọ̀pọ̀ gan o tọ́lọ̀ gbọ́dọ̀ kú lérí ẹ̀ bí ìgbà tó kú tó kírun náà ni. àwọn Lárúbáwá yìí èsù wọn máa fi ń sọ́ra àyà wa sọ̀kalẹ̀ suratul jinn suratul jinn ọlọ́run ní wa annahu kana rijalun minal ins ya'udhuna bi rijalin minal jinn fasaduhum rahaqa wa annahu kana rijalun minal ins àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn ńláńlá nílẹ̀ Lárúbáwá kí àyà wọn tó sọ̀kalẹ̀ ya'udhuna wọn máa wá ìsọ bi rijalin minal jinn pẹ̀lú àwọn àgbààgbà nínú àlìjànnú fasaduhum rahaqa àwọn àlìjànú tá a wá wí yìí èyí tó fi fún wọn nífọ̀kànbalẹ̀ wọ́n wá da ìpayà sínú ayé wọn fasaduhum rahaqa khawfa bó ní ṣe máa ń ṣẹlẹ̀ tí wọ́n máa ń travel tí wọ́n bá dé inú desert àbí ibi tí ò sí lé mọ́ nínú igbó àyà wọn máa ń já láti sùn ẹ̀gbọ́n táwọn alárúbáwá máa wí ń gbà wọn a'udhu bi sayyidi hadal wadi min sharri sufa'ahi qawmi asadiwọ ọ̀gá àwọn èṣù ọ̀gá àwọn àlìjànú tó wà ń bí o sọ wa níbi aburú àwọn ọmọ rẹ tó ránṣẹ́ sí gbogbo kàràkàrà bí o ètí wọ́n máa wí ni nítorí gbogbo àdúgbò kọ̀ọ̀kan òun ló ní àwọn àgbà àlìjànú tó wà ń bẹ ipá àlìjànú àdúgbò yàn ní káyìn ẹ̀rọ màyá mi ẹ máa wọn lórí yẹn wọ́n bá lọ lè ṣe oògùn àlìjànú yẹn tán ẹ ti jira náà rẹ̀ tí ó lókè wọ́n bá tó yá àlìjànú mi ò tún ọba tẹ̀kẹ̀ ẹ̀ ní gbogbo ẹ̀ mọ́ ẹni tí ń lo àlìjànú tó tóbi lọ́wọ́ lẹ́tọ̀ọ́ máa gbogbo ẹ̀ àwọn ṣéwù náà ń lo àmọ́ kò ní láti bọ̀ tán kò ní ṣe kí ni jama kò ní láti bọ̀ tán àfi tó bá padà gómẹ̀ wọ́n wàá máa fi àlìjànú yìí wọ́n máa fi sọ́ra èyí tí wọ́n fi ní ọlọ́run wa wọ́n wà ní ìwọ ọ̀gá àwọn àlìjànú tó wà ládùúgbò yìí definitely mahaluk ntọ́lọ́n bá dá alẹ́ bí sọ́ra anabi wa kọ́ wọn ní nǹkan mi anabi ní sallallahu alayhi wa sallam ẹ má wí ẹ má tẹ ẹ bá ti dé desert tẹ ẹ bá ti dé àárín gbó ntẹ ẹ má wí ni pé a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa ẹlẹ́ẹ̀sá di ọlọ́run ọba pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ èyí tí nǹkan kan ò lè ẹni di alùsùn náà jama ẹni tí bá ń ṣe bídí à ń bí kọ́ máa ṣe ma lọ́lẹ̀ yọjọ́ yẹn alùsùn náà jama ọ wà padà sàlàyé fún mi pé ìmáàmù látijọ́ yẹn ṣe ń wà rán asáǹjìyà wà láyẹ̀ ń jẹ́ lọ́lẹ̀ di alùsùn tóra ń dá agbọ́n lẹ́ Yorùbá ń bí ni ẹ ẹ̀yọ́ ọmọ ẹ wá bá mi ṣe kùrìsí yìí ten thousand bẹ́ẹ̀ bá sì ṣe tán wọ àbùràsáàkì wá lọ sọ́jà wá lè ra àwọn èròjà wa méjèèjì protection lẹ yorùbá ó mú kan ni o bọ́ọ̀bà dúró tẹ̀sù dúró tẹ̀sù bọ́ọ̀bà dúró tọ́lọ́ dúró tọ́lọ́ àmọ́ tọ́ba dúró tọ́lọ́ wọn bá wọn mọ̀ pọ́lọ́ wọn bó fún ọ ní ìkápá lérí gbogbo tó ń bẹ̀rù nílẹ̀ yorùbá jẹ́ máa bẹ̀rẹ̀ òkìgbẹ́ àfíìsì protection ondé àfíìsì protection paro àfíìsì protection ọṣẹ àwọn àgbà àfíìsì protection ìfúnpá àfíìsì protection àgbélépọ̀tá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́sẹ̀ ẹ̀ wà olómi ẹ̀ wà ẹ̀yẹ gbogbo ẹ̀ pátápátá àfin ṣe protection ọ̀fọ̀ bàbúrú bá yọ lọ́ọ̀kan ògèdè ń bẹ ilẹ̀ Yorùbá sọ́lọ ní ń pè pẹ̀lú ògèdè Èṣù ní ń pè àwọn àlìjànú tó wà ń kàràkàrà ló ní kí wọ́n ràn án lọ nílẹ̀ Yorùbá àsokọ́ àfin ṣe protection àrìmálẹ̀ àfin ṣe protection bàǹtẹ́ àfin ṣe protection ká lè darapọ̀ mọ́ àwọn ẹlẹ́gbẹ́ àfin ṣe protection ẹ̀rọ àwọn olówó láńlá tó bá ti lówó tán àbọ̀ di politician yóò wá múra rẹ̀ lọ àárín àwọn aláwo yóò lè sásọ́dọ̀ àwọn ọ̀lẹ àwọn kí ni mo pè jama àwọn ọ̀lẹ ọlọ́run ní ọ̀lẹ ni wọ́n o ẹni máa bẹ̀ẹ́nu ẹgbẹ́ awo nínú àwọn tá a jọjọ bàbá tí kò ń jẹ́mà ní kò lè wọ́n lẹ́kẹ̀ẹ́ kò sì dágbére kó mẹ́ láì ṣe bẹ́ẹ̀ tó bá kú síbẹ̀ torí protection lọ́wọ́ lọ́mẹ́ jahannama lọ́lọ́ tọ́lọ́mọṣẹ́ alọ́mọ jahannama ẹni tí máa ń wá wá sọ pẹ̀lú gbogbo ta kálẹ̀ yìí kí ni wọ́n ń korúkọ rẹ̀ nínú Islam káfíọ̀ ìbá máa lọ Mákà káfíọ̀ ìbá máa gbàgbọ́ Ramadan káfíọ̀ ọ̀ torí gbẹ́rẹ́ lásán ó sì di káfíọ̀ nítorí bíléèdì tí wọ́n tọ́ lára rẹ̀ ọ̀tá tó ń sá fún gan tó bá pàdé rẹ̀ kò lè sá ọ tó bẹ́ẹ̀ tó wá rí lúbúlúbú tó fi ráhùn òun náà lọ sọ ọdẹ lẹ́bọ̀ọ́ torí lúbúlúbú tó fi ra àwọn ọ̀fẹ́ kọ́ wọnú ẹ̀jẹ̀ tó bá ti wọnú ẹ̀jẹ̀ rẹ yóò sọ níbi aburú tí ń bọ̀ Ọlọ́run nìkan ní sísọ yẹn ṣẹ́ni pé àti kéwú tó kílíà là ń sọ yìí kéwú tó kílíà ọlọ́mọṣà jẹ́ ó kílíà fún wa gbogbo ẹni tó tún dàrú lẹ́yìn bàtà wa kó ń bí ọlọ́mọṣà lè jìnà sí wa ẹ̀mẹ́ni tí ó dàrú jẹ́mọ́ àlìjọ́nù ó lè wá pẹ̀lẹ́ láfa àlìjọ́nù ó lè pẹ̀lẹ́ alájì ó lè pẹ̀lẹ́ níyà rẹ̀ bàbá yẹ pé ogun tí wọ́n sọ yẹn ayé jù bẹ́ẹ̀ lọ àjọ́nù ni àwọn àyàtà àmàǹkà àwọn àlùfáà ní nínú tí ó tún wá ṣẹlẹ̀ sí láyé torí wọ́n ní ìjọ ṣẹlẹ̀ sí lọ́rùn pé káfíìrì ní káfíìrì rẹ̀ ní yọ wọ̀ náà kò sì ní jáde nù náà ẹ wá rí ìdájọ́ ẹni tí ń ṣe láyé tá a bá wà lábẹ́ ìjọba ẹ̀sìn ó ti yé wọ́n dá sẹ̀ríà wọ́n dá sẹ̀ríà wọ́n fi pè sójú ọ̀nà ṣẹ́wárí ọ̀tá tí ń sá fún náà àwọn náà ni wọ́n padà rẹ́yìn ẹ̀ nítorí ọ̀tá tí ń sá fún un àti èṣù tí bí ń sọ́ra ibì kan náà wọ́n wà ẹgbẹ́gbọ́ yẹn kíyẹn ọ̀yọ̀ sọ́jà léèyàn èyàn wà lọ́dẹ̀ ń sàpamọ́ sọ́dọ̀ ọlọ́pàá yóò bá ní kílẹ̀ dáadáa ọwọ́ ta lọ́wà ọwọ́ sọ́jà náà torí sọ́jà yẹn òun lọ̀gá àwọn ọlọ́pàá ọlọ́pàá ọmọ ni wọ́n jẹ́ fún sọ́jà àwọn táwọn máa wá kà tọ́lọ́mọ fi ń sọ yẹn

anabi tó bá fẹ́ sùn lálẹ́ tó bá ti wà lórí bẹ́ẹ̀dì rẹ wọ́n sá ni Allahu la ilaha illa huwa kàdélẹ̀ ọlọ́run wọ́n sọ fún màláìkà kan kọ́ wọlé yóò sì dóńgbé rẹ tẹ́lẹ̀ òfin ma bí màláìkà wọn wọlé tẹ́lẹ̀ ìka kan ò ní sí ọ ọlọ́run tó wá yí ọ́ da olójú padà ayé tó fún ọlọ́kan náà àwọn ọmọ ogun mi tí ó dóńgbé rẹ tẹ́lẹ̀ òfin ma wọn bí yàrá ya àbúrò yẹn dá lẹ́yìn náà àsìkáàdù sọ́bọ̀ wal masa àdúrà àrò àtìrọ̀lẹ́ wọ́n ń ta òwe rẹ̀ níwájú mọ́sálásí tọ́ba ti ra sítádẹ́ẹ̀lì wọn kọ́ orúkọ ẹ̀ sálọ lè sí àdúrà àrò àtìrọ̀lẹ́ fọ́ọ̀mà rẹ̀ fúnyàwó rẹ̀ pé ọlọ́run máa sọ yín níbi aburú èyí tẹ́ẹ̀mà àti èyí tẹ́ẹ̀mà lẹ́yìn náà àsìkò náà lọ́wọ́ àwọn onímọ̀lúwàkì gbogbo ẹni tí ogun ọ̀tá bá pọ̀ fún kó sáàmà tẹnumọ́ àsìkò náà lọ́wọ́ wà ní mọ̀lúwàkì ọ̀kan péré ni ànábì Ibrahim ṣe nígbà wọn fẹ́ jù síná ọlọ́run ní ìwọ náà ọyá di tútù iná sì di tútù nínú tá a mọ̀ sí ta wọ́n fẹ́ jáde ńlẹ̀ bisimilá tawakaltu alala wàlá haula wàlá kúwọ́ta ilá abilá wọ́n ní gbogbo àwọn èso tó wà ní ojú ọ̀nà wọ́n máa yà fún ọ tó fi lọ tó fi darí kọ̀ọ̀kan yanu sọ pé bisimilá tawakaltu alala wàlá haula wàlá kúwọ́ta ilá abilá. abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọlọmọsẹ̀ sọ wa wọ́n ní bẹ́ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ bá wá ìsọ pẹ̀lú àyìn gbà tó ń ka kùrìsíyùn ọwá yí ọ̀kadà oyé ọwá ń sáré erékeré wọ́n ní èsù oyé òun náà lọ́tẹ̀lé ọtọ́ fi ń sáré wọn nígbà anábì ń lọ Madina sàrọ̀sálà tó rí páwọn ọ̀tá ń bọ̀ níbi anábì sásì anábì sásì náà kò tọ̀ tí kò nígbàgbọ́ bọ́lá wọn sọ onígbàgbọ́ àmọ́ ó gbé ẹ̀mí ara rẹ̀ kúrò níbi ewu ọmọ tilẹ̀kùn rẹ̀ ọmọ ti kọ́ńbọ̀dù wọ́n máa ti gbogbo bí okó property rẹ̀ sí ọ agbára lọ́lọ́ lẹ́yìn náà àtẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà ìsọ̀nù ọlọ́mọṣà ìsọ̀nù aburú ti ìlú wa ọlọ́mọṣà ìsọ̀nù mẹ́ aburú tajú ọlọ́mọṣà ìsọ̀nù mẹ́ aburú ti iṣẹ́ ọlọ́mọṣà ìsọ̀nù mẹ́ aburú tàdúgbò ọlọ́mọṣà ìsọ̀nù mẹ́ aburú tàwọn àlìjànú ọlọ́mọṣà ìsọ̀nù mẹ́ aburú tàwọn èèyàn ọlọ́mọṣà ìsọ̀nù mẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقم الصلاة